ngbàkàdàrà ó mẹ ngbàkàdàrà ẹ àkọsílẹ̀ ẹ̀dá ti dúró òṣùn tá a ṣe tó bẹ́ bá a ti ń bọ̀ wáyọ̀ pé àyànpín oníkálukú yọ̀tẹ̀. adélé ayé yìí adélé ayé yìí adélé ayé náà ojú kan bó bó wa kàdàrà mi ò. mo ti gbà fún kàdàrà ìṣẹ̀dá mi máa bá mi rìnrìn àjò. gbọ́n bí ayé wọn ti rí ọ̀mọ̀ràn bí ifá òkú sí bó bá mọ bí ọgbọ́n tó mọ bí ọ̀pẹ̀lẹ̀ àkọlé rẹ̀ ò lè kà sí ya ni mo ṣe gbà ọmọràn gbà gbàkádàrá ó ń bẹ́ẹ̀. alàwòròmàjà orúkọ tí à ń pò òòṣà. alàwòròmàjà orúkọ tí à ń pò òòṣà. ayaba rẹ́rìn-ín wọ̀lú orúkọ tí à ń pọ̀ tún. ayaba rẹ́rìn-ín wọ̀lú nǹkan tí à ń pọ̀ ṣu. èèyàn ló ní kán máa yọnu sí wa. èèyàn ló ní kán máa yọnu sí wa. ẹ̀kúkú ló ní kọ́rọ̀ burúkú nu wọn kó máa kú dànù. ẹ̀kúkú ló ní kọ́rọ̀ burúkú nu wọn kó máa kú dànù. ọwọ́ bewé oníṣìkírí mi dì oko. ọwọ́ bewé oníṣìkírí mi dì oko. àfàìmọ̀ ni kò ní mọ́ra. àfàìmọ̀ ni kò ní mọ́ra. kọ́mọ kò ní mọ́ra. kọ́mọ kó wa mọ́ra. kọ́mọ kó fún yín. kọ́mọ kó lé fún yín. kọ́mọ gbélé fún wa. kọ́mọ gbé mọ́tò dẹ̀ndẹ̀ fún wa. kọ́mọ gbé mọ́tò dẹ̀ndẹ̀ fún wa. kọ́mọ gbé mọ́tò dẹ̀ndẹ̀ fún wa dúkìá wọn pátápátá. ẹ ti ẹ̀ dákẹ́ náà a ní ẹ dúró ó yá ẹ mọ̀ ṣàṣẹ ẹ máa ṣe orí nìyí alákéré méjì ọba àlùpọ̀ méjì orí nìyí ìjì aláwo aláwo tòun tẹ́ dán kéèkì kó dá kẹ́là kó rọ̀ kẹ́ máa jẹ kẹ́ máa mu kẹ́ ẹ̀ máa rówó gbà orí edé kì í sébú orí ẹja kì í sébú orí eku kì í sépò àsọ̀kan ti gbín ìgbín kì í léegun tẹ́ lára ẹyẹlé kì í lẹ́rùn òṣìláwọ̀ ẹyẹ tó bá jẹ ni wọ́n pè lẹ́yẹlé ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá wọ́n dáràn ń gbọ́ra yé. Ah, bébì báwo ló ṣe ń ṣe báyìí inú ẹni kì í dùn ká pamọ́ra eh, i'm happy i'm overwhelmed. Um, yes mo agree pẹ̀lú ẹ̀ but kí ni mo ti ṣe o ì tí ì rí nǹkan kan i just have to do it ẹ̀tọ́ mi ni ó di dandan kí n ṣe fún ẹ. Eh, bébì inú mi náà má kí n jabara mú orí jẹ ṣé tó bá ṣẹni lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó bẹ́gi dínú ẹgbẹ̀je ni. yes i know darling but nǹkan kan ni mo fẹ́ kí wọ́n náà realize ok nígbà tí mo wà ní position àti ṣe nǹkan fún ẹ pẹ̀lú bẹ́ẹ̀mi àti ẹ ṣe wà yìí tí mi ò bá ṣe é ta ló tún fẹ́ ṣe. o ì tí ì rí nǹkan kan. Oh, i love you. Oh ọjọba bó ṣe yẹ lẹ́nu gẹ́lẹ́ lóyè mi náà létè. ṣùgbọ́n pé ọ̀tọ̀ ṣẹlẹ̀ kò jọ èmi lójú rárá àti rárá because I can never underestimate you my friend. Really? Yes! Hey. You're smart. Hey. Mm-hmm. You're intelligent. Oh, yeah. You're beautiful. Yeah. You're courageous. You're very brave. So, Bojori Loji, of course. Eh? Well, well, well nǹkan tí mi ṣàmọ̀ ni wípé this calls for celebration. Mm -hmm. so Bisoyi ń bo ló ń wa lọ. Mm-hmm. yes o. anyway tẹ bá ti fẹ́ ni máa gbé yín lọ ṣùgbọ́n ẹ má gbàgbé o mi ò ní lè sùn síta lálẹ́ ṣé wọ́n fún mi ti dìyàwó yín. ìyàwó lè gbà á ní. pé o wà worried ṣé kò sí problem. Ah, ọ̀rẹ́ mi kan ni o èmi àti ẹjọ́ ń lọ síbì kan ló bá ṣáà ń dá mi láàmú látẹ̀ kan kémi dúró sí bus stop kan kémi yá ń bì kan ọmọ náà fẹ́ kókó ń frustrate mi ni. Ah. ṣé ó dẹ̀ ti wá ó ti get through pẹ̀lú ẹ̀. Ah, mi ti get through mo ti sọ pé tó bá ti máa ten minutes bá máa fi dúró síbi tí ò bá wá máa máa lọ because ó ti sú mi already. Oh. báwo ló ṣe wá ń darú angel bíi titi ẹ báyìí láàmú. Uh, anyway actually, lè dúró de lọ́fíìsì mi kó tó dé. ẹ wo ẹ má ṣe yọnu because tó bá wá síbí tí ó bá rí mi ń ta ó ń rìn dín gan ó kàn lè máa lọ ni so abẹ́ta kì í dúró de ń ta. okay um, no problem my name is Ọ̀túnba Peter Adu okay. ara kan ní àwọn lẹ́kọ̀ọ́ mi ló wà yìí tó bá mind bóyá mo lè fún ẹ ní káàdì. oh really mm. okay um, charity card tẹ̀sán yẹn rárá o èmi ò bá ní ẹ̀yin ni kẹgbà nọ́mbà mi torí ìran ọkùnrin ló ń pe obìnrin. Ah, orí yẹn sọ orí yẹn sọ that's true. Um, okay. and your name. Um, Teniola lórúkọ mi. oh my bad. beautiful name. beautiful name. Adébíṣẹ́ má ṣe àgbà ọlẹ́ni Yorùbá ń pè ọ́. Ah. Baby, àti wàmbí náà jẹ́ kí n fọlẹ̀ tún kọ o. Hmm? sweetheart mi òun lọ sọ́yọ̀ òun kánjú aláàfin òkùnkùn rẹ̀ bí kọ̀ọ̀kan. I know. I'm all yours today. ṣùgbọ́n nǹkan tó kọ̀ ń bọ́dà mi ni wù yìí ah, this money is too much láti gbé sọ́tẹ̀ ọ́ ó ló má jẹ́ kárí kò ṣe dáadáa gbogbo àwọn olè yẹn aṣáà ń everywhere. Baby, ìwọ náà ti sọ̀rọ̀ o ti parí ẹ̀ o ní ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa. Hmm? ọlọ́run ní jẹ́ káwa lọ́jọ́ tẹ̀bí ń pọnà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní mo fẹ́ lọ ṣe owó ìtì bá ti kúrò níbi ìdẹ́ bá ti ṣe mo ń gbé lọ sí báǹkì nìyẹn but mo ní láti kọ́kọ́ rí ẹ náà you don't get like mo ti mí sẹ́ we are safe hundred percent hotel tí ta wà yìí mo mọ owó ẹ̀ dáadáa security wọn tight <laughs> believe me darling. jẹ́ kí n lọ freshen up máa wá ṣe gbogbo eré fún ẹ jésù mi sori tí máa máa bẹ̀rẹ̀ àti sàlẹ́ńbì yìí ni màá ti bẹ̀rẹ̀. Ah, ara mi sẹ́gi dìde yìí náà wọ́n síbẹ̀. màá màá wá tó lọ sókè báyìí. Mama too. Yeah, love friendship up. Ah, darling. Baby. Darling, I can't wait. Baby. I can't wait. I swear. Love you, baby. <laughs> I love you more. Like I, I love you every day. Ah, I love you. I want máa lọ. Ẹ jẹ́ fún It is fantastic. yàrá fígò one hour ni mo wá ẹjọ́ tó lọ bẹ́ẹ̀ ni. five hundred naira ẹ má bínú sáà ní two thousand naira ní power and bébà yìí àníwò yàrá bẹ́ẹ̀ yẹn. mo mi yàrá five hundred naira Nigerian money. láàánú irú yàrá bẹ́ẹ̀ yẹn bí by two thousand naira ní power wà tẹ́ bá fẹ́ ẹ jọ ń tọrọ lọ́wọ́ kó ṣàárọ̀ náà ẹ má fi ṣẹ̀ṣẹ̀ wá lọ́wọ́ bí by. àǹtí mi ọmọ yẹn ti wà ń ta ó ti pẹ́ tí mo ti ń gbé ọmọ yẹn ti pẹ́ ti pẹ́ wà láì two bay lókùn lọ́nà àti no one five fi jẹun fígò tó ń gan máa nọ́ọ̀kì fún ni pé máa fún lówó kàrà lẹ́tà ní ìjọ́ tó lọ́wọ́ Ani ní àní sẹ́ ọ̀nkú àní two thousand naira ṣé ẹ ní two thousand naira lọ́wọ́ ni. ẹ pẹ̀lẹ́ mà mm, a ti gbéra màá wá sí òtẹ́ yín. ẹnu mi àbá adíá fún wọn lóde àṣẹ not again owó oh, yorùbá báwo eh, owó oh, yorùbá báwo kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà eh, tí mo lè pè tó ṣe bọ́ta at least nǹkan tó yẹ kó ṣe ni pé nínú àwọn ìbejì méjèèjì kan gbé kan fún mi kí n máa. <laughs> Ọlọ́run ẹ Baby they are all yours. I know then let me have it. Ibo ó ṣàmọ̀ pé ọmọ Yorùbá ni mí. Mo ah. dẹ̀ láìkí láti máa gbé àṣà àti ìṣe wa lárugẹ. Bóyá mò ń gbọ́ wa láṣà. Àṣẹ ìwà rẹ̀ fa inú mi kò ní ṣàìṣe. Àṣẹ tí ń bẹ lẹ́nu ọká òun ni mo tọrọ nítorí ẹran tí ọká bá fi ẹnu sọ báyìí ẹnu ọká náà ní kú sí bébì mo wá fẹ́ kó fẹ̀yìn ẹ lélẹ̀ kó sùn ó dẹ̀ gbọ́dọ̀ jí rárá títí tí máa fi dé ibi tí mò ń lọ. mo ti gbọ́. thank you. Yeah like o ò lè bá mi sọ̀rọ̀ tí bó ṣe sọ̀rọ̀ gbọ́n orin orin ẹ̀ bẹ̀rẹ̀ that's why i love you baby. i i i i i think i love you yeah. oh. take pillow. i love you. i love you. i love you. ẹ má fi bí mi a kì í fọ̀rọ̀ àná bòkú tó bá ti kú. ọkùn kí wọlé tó dúdú báyìí tajọ wọlé tajọ wọlé nìkan bí one hour ago yẹn jọ tó rẹ sí àbámi rí. wọ́n ti lọ. wọ́n ti lọ ń bò. wọ́n ti lọ ni wọ́n ti tóbi twenty minutes ago. ọ̀gbìn wọ́n kì í lọ́ọ́ yẹ́ mi. ẹ̀yin ọ̀gá ọ̀gá gbàgádàrá ó mẹ́ gbàgádàrá ẹ̀ àkọsílẹ̀ ìdàtí dúró. ẹ má sọ fún wa wípé oúnjẹ ti rẹ́dí o. ẹ dúró ṣe àlè ṣe serve yourself babe. serve yourself come. serve yourself ni. Mm àníkà sixty ní ẹ má bínú. Thank you. Um, darling, hmm? um, that reminds me. Ṣé wọ́n pé mountain yìí ni mo ń travel? Yeah, we mentioned it. Gbogbo nǹkan tó bá need bóyá kò list ẹ̀ fún mi àbí kò sọ fún mi kémi bẹ́ẹ̀ list ẹ̀ so màá lè bẹ́ẹ̀ ra ṣé nǹkan tó fẹ́ sọ fún mi nìyẹn ah, tó dẹ̀ take so serious yìí tó rà fún mi tó wà lé ṣé mo ti wò ṣé gold máa sọ pé mo fẹ́ nà àbí diamond òun fi mí sílẹ̀ o. one more thing. table manners please. lójú tó bá ti rí arẹwà tó wò ó di dandan kó pè é tó bá dẹ̀ ti pè é ó di dandan kó rí i tẹ́ni ọ̀la arẹwà wà mí wálé má jẹ́ kọ́rọ̀ wa jẹ́ ọ̀rọ̀ orí fóònù kan mo fẹ́ rí ẹ ẹ́ àrùn sáfara bó ṣe wù mí nìyẹn kí ló wí má ro nǹkan kan, má ro nǹkan kan. Ọkàn mi ń fẹ́. sọ pé o fẹ́ jẹyàn. yes of course mo ní mo fẹ́ jẹyàn. ẹ tí wọ́n ní kọ́ wá help mi nù. fún kínní o ò tún lè dágún iyán lọ́wọ́ ara o tún gbàrà àtàkùn abẹ́gun yán. bébì bọ́lá sọ wípé o fẹ́ pound yam pé pounded yam ló fẹ́. ẹ wọ nails mi ṣé irú nails tó fi gúnyán lélẹ̀. ok sorry. lọ́dẹ ló bà mí jẹ́. ẹnu wàhálà. Ah, well. Uh, eh, Hmm? pé owó gold tí mo bẹ sanko àti ṣọ́ọ̀pù sọ pé fẹ́ ṣe fún mi. a oh. wàhálà ìtì pọ̀ téèyàn bá di promise tí ò bá ìtì ìmúṣẹ báyìí onítọ̀hún lè kò lè rest ṣe bí mi mo promise ẹ mm-hmm. ok ṣé mo ń promise ẹ rí tí mo yín o fulfill ẹ mo ti promise ẹ now and mo dẹ̀ tún sọ fún yín pé mo fẹ́ travel mm-hmm. láìpẹ́ yìí ẹ jẹ́ kí n lọ kí n dé máa ṣẹ́tù ọ̀hún. oh my god. ìyàwó mi kò lè wá rí bẹ́ẹ̀. kò rí bíi ti báwo ṣé ẹ mọ̀ pé ráìvà mi lè jẹ́ kò sígbà tẹ́ bá pọkọ mi báyìí ọ máa gbé kọ́ ọ ni kódà kọ́ wà lórí mi tó bá gbọ́kọ̀ yín ọ máa fò dìde ni. oh my god. ẹ̀yin náà máa wò ẹ̀gbọ́n mi nìkan tí mò ń rí rè àwa méjì ni màmá àti bàbá wa bí ìyá àti bàbá wa dẹ̀ ti kú àdẹ̀ ah, mú ọmú òdì ẹ wá sọ fún mi ṣé kí n pè wọ́n kó má gbé aago ni. o má tiẹ̀ dá Bísóyè lóhùn èmi ò mọrú owó tó ń jẹ àti ẹ̀dúpẹ́ pé àbúrò mi ni mò ń gbé kọ́lẹ̀ tó bá jóbìnrin kí ló máa ṣe pẹ̀lú owó tó ń jẹ. ẹ ẹ bọ̀dá mi ẹ má sọ bẹ́ẹ̀ o obìnrin tí ò bá jowó that means pé kò lọ́ọ̀fù yín nìyẹn bó ṣe ń jowú yẹn náà lọ́bẹ̀ ẹ fi máa dùn. ìwọ náà rí yẹn sọ. ẹ bọ wọn ní kẹ máa jowú díẹ̀ díẹ̀ má jẹ kó wú pọ̀ jù alright jẹ́ ká tètè máa lọ ibi tá à ń lọ ọjọ́ ń lọ mo mọ̀ pé òwúrọ̀ lọ́jọ́. three o'clock that's it. Ah. níbo ló dà. mo kàn fẹ́ tẹ̀lé Tajudé bank ni mo fún ní chẹ́ẹ̀kì kan three days ago nítorí mo fẹ́ fún lówó kan wọn ò náà chẹ́ẹ̀kì yẹn wọ́n ní signature yẹn ò ráìmù so mo wá fẹ́ rí mánéjà kan kan bá mi fún lówó yẹn. owó ah. ṣé kán má gbowó fún mi ni. Mm-hmm n kò fi pé mo ti serve table wípé ká wọlé ká lọ. ok tó bá jẹ́ tó ń jẹ don't worry parí pé èmi náà múra kí n kàn yọjú sí wọn ní báǹkì yọjú sí mánéjà kan dẹ̀ wọ́n ní máa bọ̀. ìyẹn ò lè pẹ́. àmì pẹ́ o ṣe dẹ̀. àyàn oníkálukú yan tiẹ̀. Ah, how are you? ìyá ah mo wà pa ṣé kò wà stressful jù fún ẹ láti get to me. no not at all it's easy láti get. ìyá how are you ibi kékeré tèmi ń gbé yìí tí bá ti wà lẹ́kọ̀ọ́ ah, orí kó eh. kéré. ṣébi tá a wà ilé ń pè níbi kékeré. eléyìí ah, kéré náà nǹkan tó lọ ń ṣe fún mi. ewu àjànàkú kọjá mo rí nǹkan fèrè tá a bá rẹ́rìn ẹ jẹ́ ká sọ pé a rẹ́rìn. Oh, ṣé rí ibi tá a wà yìí. Eh. Ah, ó kọjá kékeré o. Ah. It's a beautiful place, very lovely. Àti ta ni mo ti wò pé oh my God this is magnificent. Interior, ah. gan very mm, nice lovely. anyway ó kéré lójú tèmi kọ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ilé yóò kéré o eh. ṣé wàá rí i hmm. ah, gbogbo ilé tẹ́lẹ̀ ti kọ́ yẹn ẹ ti bẹ̀rẹ̀ o lágbára ọlọ́run ọba ṣẹ́rí thirty six states ní nàìjíríà ilẹ̀ máa kọ́ ilé oríṣiríṣi sí lórúkọ jésù ah, ah. bẹ́ẹ̀ ni ṣẹ́wárí tí mọ́tò ṣe ń jáde báyìí bó jẹ́ benz ni bó jẹ́ jíwa kan bó jẹ́ porsche any type of car bó ṣe ń jáde èyí lè máa kọ́ lò lágbára ọlọ́run ọba lórúkọ jésù. Ah, dikines ẹ jókòó. <laughs> ẹ ṣe é mọ sá. Um, sórí fún ipò tẹ́ ẹ̀ gbàdúrà fún mi ẹ̀ ó yà mí lẹ́nu gan-an tí mo ti rí arẹwà báyìí tó ń gbàdúrà láti inú wá bíi títì ẹ̀ ó ti pẹ́ o ah, ó ti pẹ́. ẹ wo bí mo ṣe wà yìí èmi ò fi Jésù ṣeré o mhm. ah, mo máa ń gbàdúrà gan nítorí pé mo gbàgbọ́ náà lọ́wọ́ ọba hmm. ah, ẹ wo mi ò fàdúrà ṣeré o ẹ mọ̀ pé prayer is the key àdúrà máa ń ṣí ohun gbogbo ni gbogbo ilẹ̀kùn làdúrà máa ń ṣí àmì ah, ò fàdúrà mi ṣeré o. Ah, ẹ wá mọ nǹkan tí màá ṣe fún ẹ á wù mí láti sanwó àdúrà fún ẹ oh. màá wá fún ẹ ní one million owó àdúrà. Oh one million naira. oh yes. Oh, ẹ wo ìṣeun mo dúpẹ́. Ah, no no no à ń dúpẹ́ ara ah, ẹni. ilé iṣẹ́ yín ò ní jóná lórúkọ Jésù. àmín. ṣé wàá rí ojúkojú tó bá fẹ́ wòye ọ̀tàkọ́tà tó bá fẹ́ gbérí by fire by force ní orúkọ Jésù gbogbo wọn pátápátá wọn máa ṣọ́kù ni. amen. ọ̀gá wọn ní yín lórúkọ Jésù. amen. ẹ gan mo ah, dúpẹ́ ẹ gan. <laughs> anyway sori kò tí ì tọ́ síbẹ̀ mo sì máa jọ ẹ́ lójú dáadáa oh. by the time tí èmi àti ẹ tá a bá touch gbogbo ibi tó wà touchable oh. lára ẹ lára ti tèmi náà eh. wàá wá rí iye tí máa fún ẹ eh. ah. sórí àwọn ibi tí n ṣe máa touch nínú ìgbésí ayé ó pọ̀ oh. gbogbo àjálù. Oh àwọn àléèrí àléèbá tó wà nínú ìgbésí ayé ẹ gbogbo ẹni máa ní sọ pé mo tọ́ọ̀sì mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run tí bá fi máa tọ́ọ̀sì ẹ̀ báyìí ọlọ́run á pẹ́ lẹ́rìn. ibi tẹ máa touch ó pọ̀ mm. gidi gan ni o. kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí máa touch gbogbo ṣùgbọ́n tàbí gbèsè ilé ayé mi mm. ó láwọn òbí kankan tí mo fẹ́ kẹ́ touch lára mi. Ah ah ah ti yẹ ọgbẹ́ nǹkan tí mo mọ̀ jẹ dé o ọlọ́run how long? yá ó ti yá ẹ wá máa touch Huh? I give you ẹ gbé bó bá ṣe ẹ̀rù máa ń bà mí kí ni ẹ kọ́kọ́ rà sáré wò ó máa pẹ́nu lé mi bàjẹ́ bàjẹ́. agbọ́n bí ayé mo ti rí ọmọràn bí ifá òkú sí. mo máa dúpẹ́ ojú òní tiẹ̀ òun náà jẹ wọn mọ ọkàn abalẹ̀ òní gbégun iléegun lágbó ọlọ́run tó bá dáwọ́lé bá máa yọrí sí ire fún mi bó ṣe ń tọ́jú mi ọmọ atọ́jú wọn náà àmọ́ ọkọ mi mo ní láti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan ṣorí tí nǹkan bá ń dùn bàbá ṣe ń jadùn kòkòrò náà wà lẹ́yìn ẹ̀ o àwa nígẹ̀kùrù lágbára ọlọ́run adùn bẹ̀rẹ̀ àwa máa jẹun mo fẹ́ kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ṣorí ọkọ tó wo ilé ẹ̀kọ́ ni o èèyàn dẹ̀ láti farabalẹ̀ dáadáa torí tí wọn bá ti wà nílé ilé ọkọ another level mi lèèyàn tún bá rẹ̀ ibi tó bá ti rí èèyàn dáadáa ní ìdílé ọkọ ẹ wà tó rí èèyàn burúkú náà má wàá kọ ìwọ̀sí gbogbo ohun tó bá rí máa faradà torí tó bá dé tó bá yá ìwọ náà débi tágbà ń dé ọkọ mi ò ní ṣìrìn lágbó wàá bọ́kùnrin àbíró wàá bóbìnrin àbíyè ojú ò wà ní tiẹ̀ tó ti mọ́wọ́ yìí àgbà náà níwọ̀ fún ẹ. wẹ́wo màmí mo fẹ́ kẹ́ fira yín lọ́kàn balẹ̀ oúnjẹ ọmọ ni ẹ̀ẹ́dẹ̀jẹ́ pẹ́pẹ́pẹ́ ṣe ti fira yín lọ́kàn balẹ̀ kò sí pọ́ọ̀rọ̀ yìí ẹ wọ́n kọ́ mọ jẹ́jẹ́ lèmi náà jẹ́jẹ́ jẹ́jẹ́ mi ni mo máa ń lọ hmm. ẹ má wọ̀n mi ṣe ti bọ̀. mo kàn ní kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ó mọ pé èmi àti ẹ náà lóbìnrin àbúrò ẹ ọkùnrin ni mo wá ní kí n tẹ ẹ mẹ́rin létí torí pé kọ̀ọ̀kan bá làárọ̀ fàdí sí òní ṣíṣe ṣùgbọ́n ẹ wò mami iṣu tẹ máa ń bá mi sìn yẹn tó máa ń tó wẹ́rẹ́wẹ́ tá a máa fi bọ́tà sí láàrin yẹn ṣe ní ṣúlẹ̀. wà á ti ṣu iṣá. àwọn mi mo ti mí ìsìn oúnjẹ yín o. Ah, màá sì fún un ah, ìgbà mo ti mí ìsìn yín. ìṣe bá bẹnu sí mi ní ọ̀gọ̀ngàn ọ̀nà lálágbèsọ èyí mo nílò ẹ̀ ṣe ìmọ̀ orílẹ̀ ègbọ́n ṣọkùn ẹ̀dẹ̀ ti balẹ̀ báyìí. ó balẹ̀ gbọ́n mi ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àwọn bá mi wà pẹ̀lú yín ọwọ́ yẹn máa rókè ẹ̀ṣẹ̀ rí ẹ̀gbọ́n mi ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni. ẹ mú pé ibi tí ọ̀kanjú àyàn bá sọ sí ìbẹ̀lẹ̀ yẹn ti ń kà. okù hmm. ohun ọ̀rọ̀ ló sọ because ẹni tó bá ní ara àjọ òun ògbọ́n ó búyẹ́ àti bàbá ẹ̀ mọ́lú ọ̀rọ̀ ni àmọ́ máa gbàgbé pé àwọn àgbàlagbà náà ni wọ́n pa lówe wọ́n ní tí o bá ń dé ilé ẹnìkan tó ń tọrọ owó lójoojúmọ́ o délé ẹ̀ lẹ́nìí ó fún ẹ o débẹ̀ lọ́la ó fún ẹ tó bá dijọ́ ọjọ́ kan tó bá kọ̀ tó ní òun ò ní ó ṣeé ṣe kó dìjà o. bọ̀dá mi ṣe rọ̀rọ̀ tẹ sọ ẹ lóòótọ́ làwọn àgbà máa ń sọ bẹ́ẹ̀ but bọ̀dá mi. ẹ já fi yẹn lẹ̀ ṣe rí ojú òní kan bá lé ilé kó fọwọ́ gbalẹ̀ apádà sí púpọ̀ ní bá yín láyà àti láyà mi. àmín o. Ah, nǹkan kan ní ṣe yín ẹ̀gbọ́n mi. àmín. Ah agbára ọlọ́run kan kò ní ṣe yín fún mi o. àmì èmi náà tún sàmì ẹ̀ fún yín ìyàwó mi ah, ah, tuntun yìí ni ojoojúmọ́ ṣàn ṣàn ṣàn tó ń blin blin ẹ̀gbọ́n mi mo rọwọ́ yín mo rọwọ́ tí yín náà o. Ah, bọ̀dá mi ṣe ó tún kù o ṣe àwọn pẹ́yìn fúnra yín ẹ̀yin lè promise pé bàbá ilẹ̀ máa san balance o. sọ́dọ̀ a máa lè lo gbogbo ẹ̀ together bákan náà ṣe mọ̀. láì ń ṣe àwọn òṣòròǹgà tán ni oúnjẹ oúnjẹ ẹran tán ó tún béèrè míì o tí ì jẹ́ kan tán ìkan mo ìfún ẹ lóòótọ́ èmi mo promise ẹ pé máa fún ẹ balance níjọba yìí ṣé ó wá yẹ kó máa béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ tó o tí ì kọ eléyìí lọ. àbúrò mi assurance yín náà ẹ máa ń important ni. mo ti gbọ́ màá fún ẹ mi mo promise ẹ fún ẹ balance. thank you very much sir. ọjọ́ tí mo dá fún ẹ. God bless you sir. ìyàwó mi <laughs> ẹ̀yẹ́ máa gbádùn tí. Baby. Eh, my dear. Baby, nǹkan pè mí mo bèrè owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe máa máa dà mí ríbo ìbò. Ah, ah, ah, obìnrin èmi ò tí ì róbìnrin náà bí tí ń wù kó kéré mọ́ ẹ máa jowú ṣá ni tó bá jẹ́wọ́ ló bèrè owó lọ́wọ́ I am very sure pé òun fìyẹn ṣeré ni because kò sí ohun tó bí mi rí tí mi o ṣe fún ẹ. Hmm. Àbó wà. Mo mọ̀ pé kò sí nǹkan tí mo bí yín tẹ̀ mm-hmm. but still. Still what? I'm not happy. Má jẹ́ n gbọ́ o. Darling, má jẹ́ n gbọ́ bẹ́ẹ̀ ah, eh, eh, No, no, no, no, má máa sọ fún mi pé you are not happy. Mm. Mo fẹ́ kí inú ẹ máa dùn all the time. Kí ni tó fẹ́ kí ni tó fẹ́ kí n ṣe fún ẹ? Please mm. tell me. Oyún nínú iná ni. Eh? Oyún. Bẹ́ẹ̀ ni, wo wo àbúrò ẹ̀ sìn bó ṣe jáde bó ṣe ń wọlé kọ́ tiẹ̀ má rí kún mi kó ta síta. ìnà <laughs> ṣé kò tó rò ni. Ah, àbísọyè. Hmm, ọjọ́ kan wọ́n kàn dé wọ́n kò dẹrù mi síta. ọlọ́run ni jẹ́ believe me ọlọ́run bá ló ń ṣọmọ and nobody nobody ní abẹ́ òrùlé yìí hmm. nínú fámìlì mi tó lè wà dá sí àfíàsí mi àtìyàwó mi ẹbí wo tiẹ̀ ní relationship mi àti ẹ lọ títí tó bẹ́yìn yàtọ̀ sẹ́yìn àtàbúrò mi tá a mọ̀ yá no ó dẹ̀ mọ̀ pé ẹ̀tọ́ tiẹ̀ ni mo ń ṣe fún yín ẹ̀tọ́ táwọn extension ẹbí mo ń ṣe fún wọn so n tó bá jẹ́ tèmi àtìyàwó mi tèmi àtìyàwó mi ni náà kò tiẹ̀ sí yẹn nínú ẹbí wa. Mm, but still inú mi ò dùn inú mi ò dùn. ok what exactly do you want me to do for you. Mm -hmm. ẹ̀gbọ́n fàlàwọn òkè ifá kọ òsín para. ẹ kí ni ìtumọ̀ gbogbo owó yẹn ń ìtumọ̀ ẹ wípé nǹkan tó bá ṣẹlẹ̀ gangan òun ni kò sọ. go straight to the point stop beating around the bush. but ó dà ìpẹ́yìn babes ẹ fẹ́ understand nǹkan tí mo ń bá yín sọ. and all i'm trying to tell you is bọ̀bọ̀ yìí ó ń prove hard to get fún mi and i'm trying my best so kò sí nǹkan tó yẹ kí n ṣe ju pé kí n give up lọ́nà. no way baby girl are you kidding me you cannot give up Well, ọ̀rẹ́ jẹ́ kí n sọ fún ẹ sori níbi a bá dé yìí positivity is the only way forward you cannot i repeat you cannot afford to take no for an answer from any man. but i'm trying my best. then your best is not enough. sori eka ti ẹgbọrọ ti eka gbèsè gbẹ kan guess what. what i have a good news for you good news. ẹ wò ti sọ wípé òun máa include nínú wíìlì that's not all he will make me his next of kin. wow. That's interesting. Oh my God. Such a lucky I'm telling you. Congratulations. Congrats, Omre. We are so happy for you. Oh Ọlọ́run. Ah, Oh dẹ̀ lọ ń ṣe máa ń pọ̀ gbà mí. wo wo wo wo wo wo wo wa lè tẹ́kẹ̀ wọ́n yẹ kó mọ̀ náà. kátàrà oko gbẹ̀jẹ̀ borí gbàkálà oko bàbọ́lọ́run ní ìsinmi. ayé yìí ti polúkú múṣu ẹ̀ orí ni ayé yìí ó ti polúkú múṣu. tòun tá a gbé lọ́jọ́ ń délé lọ́jọ́ tí àgbàlagbà bá rí àlùkò nínú ọ̀dàn tòun tá a lòkó lọ́jọ́ ń délé àjọ olóró náà mú kí àṣẹ inú mi kò ṣe lónìí. ẹ ṣàgbéjẹ mọ wọ a ò lè gbọ́njẹ ayé lọ bẹ́ẹ̀ ni àwọn sáré ayé yòó bẹ́ẹ̀ ayé ń sá fún wa ni bó kọ́rọ̀ jọ tó bọ̀nẹ̀ burú kọ́rọ̀ jọ. Ah, bẹ́ẹ̀ bá ga alábà lálálà ó fi yín ìwé. Eh, òdòdó mi. bẹ́ẹ̀ bá ga alábà lálálà ó fi yín ìwé ó tẹ̀ kò sí ibi tí mi ò bí ẹ délé ni anywhere tó bá fẹ́ lọ ìwọ kan sọ fún mi. yes. actually dad kó tó di pé a máa jáde ọlọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mi dẹ̀ ní fẹ́ pé bóyá ọmọ abínú àbọ̀ máa yẹ ohun mi o. ah mi ò lè yẹ lóhùn. bá a ṣe sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kò ṣe máa ṣe. Hm? mi ò lè bínú. mi dẹ̀ tún nífẹ̀ẹ́ kò kọ ohun mi. <laughs> sorry actually Mm. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo need ten million naira ní account mi buy buy bí mo ṣe ń sọ ó dẹ̀ ti dàṣẹ ó gbọ́dọ̀ yẹ. ten million naira. péré bíntín. nǹkan kékeré nìyẹn how much is ten million. <laughs> <laughs> peanuts. <laughs> mo tẹ ẹ̀rọ bíi fifty ló fẹ́ pè ní. ọ̀ bẹ́ẹ̀ bí ó ṣe máa ah. dé bẹ́ẹ̀ nǹkan tí mo ah, ní èdè ń sin nìyẹn. mo mú tiẹ̀ trust ẹ̀ mà tààlẹ̀. ta ló fẹ́ pè. account officer mi. oh really. Uh, yes. sharply. ìwọ máa wò mí ní ìràn. good boy. ṣebí ten million ló pè. péré. Hello, sir. Uh, Bọ́lá. Good afternoon, sir. Um, máa send account number kan Mo fẹ́ kó forward ten million naira sínú ẹ̀. Account wo lẹ fẹ́ send yìí ten million naira si sir? Ah! Mo sọ pé kó send ten million naira sí account, ó sọ pé but but what? Kó send the nísinsìnyí. No, mo mo contract try sọ fún yín pé. O fẹ́ wá shop what? Send the nísinsìnyí right away. Oh my sugar pie. What's your problem? I'm sorry, sir. Send it right away. To bá ti ra number yẹn, kò send there. Go forward there. Kò you should stop asking me questions. Hello? Hello, sir. I didn't know, but 10 million naira is too much now. Hello, ni 10 million naira now? But me now. Ṣé be warning. ni? Ṣé send there. Bye bye. Oh uh, my send it right away eh. wọ́n kàn forward account number see me. sí mi. Uh, uh, ah, ah. ṣùgbọ́n account number Me mi lọ́kọ̀ check text message ó wà ń bẹ́ẹ̀ náà. ok abofẹ́sì ah ah wo sori ten yẹn mo ṣì need mo ṣì máa gbà ju bẹ́ẹ̀ yẹn lọ mo kákan máa ṣe ní kéékèèké. ló fẹ́ máa ṣe kéékèèké for me. bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa lọ bí kókó mi ò wá ní transfer owó wo nǹkan tó gbé lórí tó gbé ọlọ́run mi o. a ò lè gbọ́njà ayé lọ bẹ́ẹ̀ ni àwọn ń sáré ayé yóò bẹ́ẹ̀ ayé ń sá fún wa ni bó kọ́rọ̀ jọ. o fẹ́ ká sòótọ́ mo fi ọlọ́run ọba ṣẹ̀rí ọkọ tó bá fẹ́ ó máa gbádùn ẹ̀. kẹ̀dẹ̀ máa wá wo ọ̀rẹ́ mi tí mo fi jọ náà ni. ọ̀ oh, òótọ́ ló sọ orí yẹn sọ. So ìwájọ wà là ń pè ní ọ̀rẹ́jọ̀rẹ́ ẹ fi jọra yín ni nítorí kò sí quality tó ń wà lára obìnrin tó rí lára ìyàwó mi ìyàwó mi ó humble ó honest ó beautiful ó ní respect name it anything ó tún wá mú oúnjẹ sí ah. òun náà tún tẹrí ìbá fún ọkọ. <laughs> no no no no no no no no no no no tọ́ tọ́ tọ́ bá délé à ń láti sọ. kàn jẹ́ kó rí mi máa wú ṣá. bébì ó sọ pé ó máa gbé mi àtọ̀rẹ́ mi jáde. Ah, ah. E, èmi ti rẹ́dì fún yín mo kàn ń dúró dé ìgbà tó bá oh sorry tó bá ti ya yín ṣá ẹ jẹ́ ń gbọ́ ẹ jẹ́ jẹ́ answer oh sorry tẹ́jú nìyẹn o. hello tẹ́jú àbúrò kan ṣoṣo tí mo ní o ibi tá a lọ ah okay okay okay you know what kókó dúró dè mí kí n bá ẹ níbẹ̀ nsìn yes okay màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣetán sorry there ọ̀rẹ́ ìyàwó mi ẹ má bínú mo fẹ́ sáré lọ pàdé àbúrò mi níbi kan a ní nǹkan kan tó wà very important láti sáré discuss. Mm, no no no no baby ó ṣẹ̀ṣẹ̀ promise pé ó fẹ́ gbé wa jáde sínsìn nísinsìn. oh my god máa gbọ́ máa gbọ́ máa gbọ́ jẹ́ kí n sáré sọ nǹkan kan ara ohun tí ọ̀rẹ́ fi máa ń ṣẹ̀ mí nìyẹn feel free ẹ lọ ẹ mówó ẹ enjoy ara yín ṣe ti gbọ́ darling mm. all right ẹ take care all right ok ok mi mi mi ìṣe ìpẹ́ lọ. ọ̀rẹ́ mi àbúrò ọkọ ẹ̀kọ́ ló pè yẹn. àbúrò ọkọ mi ni. Ah, ah. ṣé bọ̀bọ̀ yẹn ní remote tó máa fi ń bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ni. wo kò yé mi bóyá ó ní remote kò sígbàkigbà tó bá pe ọkọ mi kò sí nǹkan tí ò bá wa ṣe ó máa dìde ni. dákẹ́ jàre kí ló sọ lẹ́nu ẹ̀ tí ò dùn ah, ó de jókòó tẹ́tẹ́rẹ́ síbẹ̀ ó káwọ́rọ̀ ó lè ṣe nǹkan kan eh. ṣé ó lè já ewé jókòó jẹ fún mi. Eh, ọ̀rẹ́ mi ní sùúrù ò mọ mi mọ ni. wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ eh, eh, ẹ́ díẹ̀ ni gẹ́ngẹ́ngẹ́ títí ọ̀gá ọ̀bọ̀dá mi ẹni wo mo ti sọ lẹ́yìn kò dẹ̀ máa mi ṣọ̀kùn mo sọ lójú yìí kí ló dé ẹ̀ tí ẹ fẹ́ jáde mọ́ ìyàwó yín dẹ̀ ti sọ yín délé à. <laughs> Eh, kí ni mo fẹ́ máa mú nígboro ṣé kí n máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìlú ló fẹ́ ni àbí kò dáa bí mo ṣe tún. Ah, bọ́dá mi mi sọ pé kẹ́ máa fẹsẹ̀ gbálẹ̀ tí wọ́n bá tiẹ̀ wá pè yín gan yín fúnra yín rẹ́dí láti yọjú àfi kéèyàn wá rí yín kó wá rí yín bí tẹ́ bá wà. Eh, alákọ̀ọ́nùlá ó dẹ̀ lágbára díẹ̀ aláyẹn bà mí lẹ́rù lójú àlá yẹn mo rí wípé ẹ̀kọ́ ilé kan tó ń lárin débi wípé ilé inú ẹ̀ rẹwà báyìí ó rẹwà báyìí ó rẹwà báyìí in fact ẹ ṣe débi wípé kí ilé yẹn lè bá sọ́lì dáadáa ẹ tún ní kí ẹnjìníà yẹn kó fi pílà at least mẹ́rin sínú ẹ̀ sódà kò lè strong tí nǹkan kan ò ní ṣe. bọ̀dá mi pẹ̀lú gbogbo ẹ̀ náà ilé ah, yìí máa wo polódì yín lójú àlá. ọlọ́run ní jẹ́ i reject it. ọlọ́run ní jẹ́ àrídọ́ yìí. ọlọ́run ní jẹ́ bọ̀dá mi ọlọ́run ní jẹ́ o àní bá wọn kú ikú kan bí kò ṣe yíyé o. Ah, you see ara àwọn nǹkan tèmi dẹ̀ ń sọ fún ìgbà yẹn ni ṣé o mọ̀ pé tí kì bá ń ṣe wọ́n tó ní kí n bá wọn tẹ ọrùn bọ ọ̀rọ̀ ọba ti dáàdi wa afẹ́jọba àjọba ìlẹ̀kẹ̀ lásán là ń lò yìí o náà ti ń lé wa kiri lójú oorun yìí mo sọ fún yín pé sórí ní tó bá ti jọ ọ̀rọ̀ ogún nǹkan kan ọmọlẹ́bí mi ò ní interest ẹ àbí kí n fẹ́ ṣe bá wo tí wàhálà bá fẹ́ pọ̀ jù èmi á withdraw. bọ̀dá mi ó ṣì kú o ṣe rí nǹkan tí mo rí lójú àlá yìí kò ń sọ̀rọ̀ afẹ́jọba afẹ́joyè o bọ́dá mi máa fẹ́ kẹ́ sọ́ra fún obìnrin mo fẹ́ kó jẹ́wọ́ fún mi ṣé kí n ṣe pé ìwọ àti ìyàwó tí mo gbé sílé ẹ ní iṣu. rárá o wàhálà ọlọ́run rí mi ọmọbìnrin yẹn ò ṣẹ̀ mí rí kò fi kankan ṣe mí rí jẹ́jẹ́ ló máa ń lọ jẹ́jẹ́ mi mo dẹ̀ máa ń lọ pẹ̀lú ẹ̀ kò ṣẹ̀ mí o. èdè tí mo ṣe bí ẹ rèé mi ò ní girlfriend láti ìgbà tí n ti fẹ́ sílé mi ò mi àtobìnrin kankan ò ní business papọ̀ èyí tí mo dẹ̀ ń fẹ́ kó tó di pé mo fẹ́ òun ojú ọlọ́run tó ìwọ náà dẹ̀ mọ̀ sí fúnra ara ẹ̀ ló ní òun ò ṣe mọ́ mo dẹ̀ sẹ́tù ó dẹ̀ lọ ṣerú ìyẹn lè máa lé mi kiri ni. rárá rárá bọ̀dá mi káṣá káṣá wà kẹ́fù fẹ́ kẹ́ wà kẹ́fù ni bọ̀dá mi. Um, òótọ́ ni èmi náà mọ̀ pé jàǹbá ó lè ṣokùtà. ọ̀mí bọ̀dá mi pẹ̀lúpẹ̀lú a jẹ́ pé díẹ̀ ọmọkùnrin ò tó máa túnbọ̀ kún fún prayer bọ́ tíwọ náà bá nífẹ̀ẹ́ brọ́dà ẹ̀ máa fàdúrà sílẹ̀ o sórí àdúrà téèyàn fẹnu ara ẹ̀ gbà direct contact ni láàrin èèyàn sọlọ́hún ó máa ń tètè gbàjú ẹ̀ ń bẹ àfáà lọ́wọ́ ẹ̀ ẹ̀ ń bẹ ẹ̀ wòlíì níṣẹ́ táà náà bá gbàdúrà ẹ̀ àwa lè ràn àfáà náà o a lè bẹ́ẹ̀ a ò lè bá a ń sáré ayé yìí o a ò lè bá a fẹ́ kọjú tó lu ọ̀ràn bẹ́ẹ̀ kò dáa. àwọn ṣeun gbogbo bá ti fẹ́ a ò fúnra àmúlé ayé bẹ́ẹ̀ a ò fúnra ọ̀run gan ọ̀run ló yẹ kú ẹ̀ fúnra. bàbá pé kí ni màá ṣiṣẹ́ ṣáà ẹ ah! dọ́nà ah! eh, mo fún ọ nìkan tí ò ṣiṣẹ́ rí oògùn níbẹ̀ lọ́wọ́ rẹ òun ìwọ ṣá sábò lóògùn ṣe ní ọ̀sà yóò sì rí bó ṣe yẹ kó rí. ìgbà tó sọ pé èmi fún ara mi ni màá lò. má yẹ òun mo pè é àmọ́ àtinúdénú ni wọ́n ń pè léyìí ah, tó o bá ti délé ìwọ foyí sí kó o wá fìkà àrírò kó o fà á la nbí ti máa fún ọ lówó ni tó bá náwó fún ọ títí tákàtì tiẹ̀ bá ti gbẹ yóò tọwọ́ bà kan ti bàbá ẹ̀ bàbá tó ná ìyún náà tán yóò tún mú tìyẹ́ ẹ̀ náà bí kò máa kówó fún wọn ni àwọn bàbá dé fún wọn lówó jẹ́ kí kọ́lọ́ tèmi gan máa dún gbàgbà bàbá ẹ jẹ́rìí mi ẹ máa mọ owó ọmọ tẹ ní ẹ̀yẹn jẹ́ kó ṣiṣẹ́ <laughs> máa jábọ̀ fún yín bàbá ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ẹ gbúrò mi ẹ jẹ́ kí tètè máa lọ. tètè máa lọ ọwọ́ ìfẹ́ sàkéèké ọmọ náà ìgbẹ́nu pẹ́ ní wàrà ṣe sàkéèké. Kingsley Omo and unfortunately inú ò rí bí igbá ṣọmọ pé tí inú bá rí bí igbá ni kedere là bá rí kún àṣeyàn yọ̀wọ̀n pé igbá tá à ń sọ yìí open and close ni o lè ṣí báyìí kò rí n wà ń bẹ but unfortunately o lè la inú èèyàn kò fi mọ̀ wá èèyàn ẹ̀dá tó bá ṣe pé inú ṣe là ní àmọ̀ wa wa so bóyá o bá mọ irú ìfẹ́ tí mo ní sí ẹ kò yẹ kó máa dáùtù mi mọ́ tí mo bá ti sọ nǹkan fún ẹ èmi mo fẹnu ara mi sọ fún ẹ pé two months ni màá lò nílùú tí mo ń lọ but fúnra ara mi náà ni mo ti ń rò pé kò lè yí sí fún mi kí n fi ọmọ gẹbi irú ẹ lẹ fódìndí oṣù méjì kò lè work but now mo wá ń sọ fún ẹ authoritatively wípé mi ò ní lò three weeks lọ. three weeks yeah. oh thank you baby. Mm. Mm you are a darling. thank you baby. ẹyin wo kò ń ṣẹ́jú èmi náà ọkọ wọn lòdì lọ́pọlọ fi ń gbé tiẹ̀ pọ́n. sure sure. Hmm, i love you. i love you too. come on baby. Hmm. ṣé ká wá rest báyìí. ọ̀yà oh, ọ̀yà. Oh, jẹ́ ká sùn àbí. thank you darling. torí stress yẹn ti pọ̀ jù mm. látàárọ̀ tí mo ti go through. Mm. but ìwọ náà ní láti wá sùn. Yeah. Okay. màá lọ ṣáà ṣùgbọ́n. okay better. I love you. all My má pẹ́ sáré I love you baby. love you my darling. Ah, I love you, my darling. I need you, my darling. I care for you. I love you. Oh. gan-an ẹ ṣàgbéjẹ́ mọ́wọ́ a ò lè gbọ́njà ayé lọ bẹ́ẹ̀ ni. ní jíjí ayé mi ta ló lè fi kú ọkọ gámilágara. sùúrù ló máa ṣe o àìrò eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni lẹ́yìn ká gbà fún náà lóòótọ́ kò sẹ́ni tó máa ṣe lóòótọ́ èèyàn tó fẹ́ lọ tó fẹ́ travel ó dẹ̀ sùn ó dẹ̀ dárọ̀ ó dẹ̀ ti dòkú ah nǹkan ńlá ni kò sí ẹni tó máa gbọ́ngàn tára ò ta pé ẹ́ ah but ẹ ṣáàjì àmà dúpẹ́ ṣòṣìgbọ́ mo fẹ́ kó ṣe sùn mi fẹ́ kó ronú púpọ̀ olúwa dúró tì ọkàn á balẹ̀. àǹtí mi àṣeyẹ òwú lọ́lọ́run mo dà pé lágbára ọlọ́run ọlọ́run á dúró tì yín kò ní fi yín lẹ́ǹgbà kọ̀ọ̀kan ẹ pẹ̀lẹ́ àtẹ̀mọ́ra. mami. Eh? kí n wà níbí báyìí fún ìgbà ìwọ tí n bá wà nílé ó má dà pé mo rí méjì ọkọ mi hmm. mo àti ẹlọ́gbìn tó kí o la máa ń pè nínú ilé ah, mo ní kí n kò wá níbí báyìí fún ìgbà díẹ̀ tí wọ́n fi kọ́ tàbí kò ti gbẹ́dà ọkọ mi kò sí wàhálà ibi ilé ọ̀hún ilé ó ní láṣẹ máa ṣàlàyé yẹn fún mi kò sẹ́ni tó máa ṣe lóòótọ́ èèyàn téèyàn jọ sùn téèyàn jọ ń jí kó dẹ̀ di ẹni tí ò sí mọ́ ah akọ́kọ́ rí bákan lára èèyàn kò sí wàhálà dúró ẹ̀ tó ti gbé ọkọ lọ sí ọkọ bá sọkọ ọmọ ojú ò ní olúwa dúró tiẹ̀ òkú àrùn mọ́ra. so ti bá pè ẹ́ o ò lè pè mí padà láti reconfirm nǹkan tí mo sọ what are you telling me ten million naira. sa nǹkan tí mo ń try àti sọ náà nìyẹn in fact tẹ́ ṣe pè mí mò ń wò pé owó yẹn ti pọ̀ jù bó tí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ sà ṣé ẹ kàn ń bú mi lórí fóònù ẹ tún hang up gan. i'm done for i'm done for ogun lélẹ́yìí o. tẹ́sítẹ̀ sà àwọn ń sáré ayé yòó bẹ́ẹ̀ ayé ń sá fún wa ni bó kọ́rọ̀jọ́ tó fọ̀nẹ̀ burú kọ́rọ̀jọ́ bẹ́ẹ̀ bá ga alábà lálálà ó yín wé eh. bẹ́ẹ̀ bá ga alábà lálálà ọlọ́gbọ́n ló máa ń jọ ọmọ ló mọ̀ mo sọ fẹ́ gbọ́n mi títí mo kìlọ̀ fún wọn mo ní kí ni wọ́n ń wá lára òun ọmọ tó rẹwà tó yìí tí wọn náà wà rí bòmí yìí lọ àfi ẹ̀gbọ́n mi tó ti dàgbà ló wù ẹ́ kó fi sọkọ ẹ̀gbọ́n mi ni tí ò bá jọ́rọ̀ ẹ̀gbọ́n mi ẹni tó rí gbèrè láàárọ̀ tó lóun rí ẹ̀rọ àrọ̀ ìbá wá rọ̀ mú níbi tó wà ìbá jáde kúrò níbi tó wà kó lóun fẹ́ jáde kiri ìwọ ìwọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ látàárọ̀ kò sí èyí tó yé mi. kò lè yẹ. mo sunkún ṣúlẹ̀ àná ni yóò tún ti fẹ́ kí n máa sunkún báyìí. ọjọ́ ẹkún ẹ ò tí ì tó rárá. Ah, ẹ wo ọkú ẹ yé sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ah, ah, ọmọ tó lọ́mọ tó jẹ́ pé ìṣe ló ti ń sunkún láti àárọ̀ tí ò dákẹ́ lórí pọ́pọ́ ẹ̀kú yìí náà ni èmi ò tí ì rí ibi tí èèyàn ti nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tó bíi tiẹ̀ rí tó dàfin ńlá àfi tóun bá bá kú. ó dìgbà tó bá máa kú kò tí ì ṣe tán ọjọ́ ọkú ẹ̀ sì ń bọ̀ ọ́. ewu tún sọ yìí. ó náà máa kú ṣoré mi tó ń wò yìí mi ò tí ì ṣetán ni o mò ń lọ mò ń bọ̀ mi ò tí ì dé nítorí pé mo ṣe máa rú òkú ẹ̀gbọ́n mi ṣé mo wí pé ọ̀rọ̀ òkú ẹ̀gbọ́n mi ò sapá kan jà mọ́ nítorí pé tí ò bá lọ́wọ́ onílé nú ni àjòjì ò ní mọ ibi tí wọ́n sùn lọ àfọ́jú sí kò possible ìwọ ó ṣe yí tán àfìgbà tí mo bá rú ẹ̀gbọ́n mi á wá dáa gbalé yín lọ kó lọ bá àwọn tó kù lágbà fún ẹ kó lọ béèrè dáadáa tí wọ́n bá ní wọ́n fẹ́ róòkù nílẹ̀ Yorùbá kó sọ̀túnmọ̀ ẹ̀ fún ẹ kó lè ṣàlàyé ẹ̀ fún ẹ dáadáa wàá gbà. ọ̀rẹ́ mi ń wò mí rọrùn. kí ni kò dé fọkàn ìbàlẹ̀ kí la fọ́jú máa rí fífọ́ tó ṣe. bẹ́ẹ̀ da ò bẹ́ẹ̀ ká dára yóò gbà kó lóró. èmi mú tèmi o bàbá mo ní láti tún amútòótọ́ torí level tó fi ń lérí mọ́ mi ó ní dandan dandan òun gbọ́dọ̀ owó òkú ẹ̀gbọ́n òun àti wípé ó sọ pé wáì tí ẹ̀gbọ́n òun máa fi fi mí ṣe next of kin láì bímọ fún bàbá ẹ gbà ẹ má kojú tì mí. n tẹ́mi mọ wíìrì mẹ́mi sọ fún ọ mo ní kọ́ yọjú sí mi. ọ̀nfẹ́nidé ní ọ̀nfọ́làádọ́là ìgbà tẹ́gùn gún ọ lẹ́sẹ̀ ní ìsìn sọ́mọ̀ pọ̀ sí lákàlàkàtà lábẹ́ lọ ẹ mo ní kọjá mọ́ ọ̀rùn mọ́ra wọ́n sọ fún ọ. bàbá ohun wèrè kó gẹrí ọ̀nà ló pọ̀ fún un bàbá ẹ ṣàánú mi ẹ jọ ẹ àbí tó bá rò òkú ọkọ mi kí ló máa ṣe mí ẹ má kojú tì mí ẹ jọ. lórí tàbúrò ọkọ ẹ tó ń sọ ìgbà tó ń mí ńlọjẹ kọmọ mi ọgbọ tètè dé láàrùn sí nígbà tẹ́lẹ̀dá rẹ̀ bá wọlé palémèrè bókù bá kó yín fọwọ́ rọ̀gì ìgbàgbé ni òní rántí tọ̀dọ̀ ẹ mọ́ wọ́n ti jẹ́nu. ìbọn tí ń fẹ́ gan-an nìyẹn iṣẹ́ tá a ṣe gbẹ̀yìn ìpín tèmi ńkọ́ bóò ni. Ah, ah, bàbá ẹ ṣáà mọ̀ pé mo mọwọ́ wẹ̀. ló ṣe ń bá gbà jẹun tá à ń gbọ́wọ́ sẹ́nu papọ̀. ọ̀fọ̀ mi wọ́n ah, this is not the time for this. bá ní káyọ̀dé sáwọn ní kíákíá asap. èmi wà ń lé o any day any time bó tilẹ̀ jẹ́ wípé mi ò ní permanent customers bí ẹ̀yin méjèèjì especially ìwọ ọmọ Bísóyè yìí. ẹ wo ẹ̀yin girls èmi ò ní lè lọ lẹ́ni o hmm? torí mo ní pààrọ̀ kan tí mo fẹ́ rán ká máa wo bí two days time ṣe máa rí. ẹ wo èmi fẹ́ máa tètè lọ tèmi má yẹn dúró dè mí. Hmm, ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ tiẹ̀ ń rí ẹkùn tí kì í jẹ́ ronka sí àlòkọ́gbé kan tì bí aṣọ ẹwọ ẹyin lẹmọ. on the street ẹ wò wọ́n rí pretty girls on the street ẹ wò wọ́n rí saka máa òjé gamba. mo dẹ̀ fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ o ṣé àyè wà fún béèrè. of course o lè béèrè anything ìbéèrè kì í jẹ́ kí èèyàn ṣìnà. ṣé the same Bakare former governor state tower yìí the same one ní titi ẹ. bẹ́ẹ̀ni. wow. èmi ni tóbi ọmọ bákàrè in fact èmi ni àkọ́bí wọn tó ń pè ní tobas. èmi náà wò ó from the very first time tó gba nọ́mbà mi ni mo ti ń wò pé resemblance yẹn wà ṣùgbọ́n pé méjì méjì máa ń dá you can say that. Um, back to our discussion torí nǹkan tó ń dunni ní máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. tóbi ọ̀rọ̀ ọmọ olówó tó wá jẹ́ ìlú rẹ̀ mi ò kí ń láì ọ̀rọ̀ ọmọ olówó dè yìí o mo prefer kémi àtẹ̀ntì bá fẹ́ kájọ bẹ̀rẹ̀ o kó ba lè love and respect me. mi dà á ṣèyàn bẹ́ẹ̀ o jẹ́ ká bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wàá mọ̀ pé rere lolúwa. kí ni mo fẹ́ máa ṣe ń bẹ̀. irú ìbéèrè àgọ̀ wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn náà. ẹ nígbà ọlọ́pọ̀ ẹ̀kú náà kò pọ́ṣù méjì ó ti bẹ́ síta gbogbo yẹn má má sọ mí lẹ́nu. màmí ọ̀rọ̀ sọ lẹ́nu wo lélẹ́yìn sìn ẹ́ ta ló fẹ́ sọ yín lẹ́nu ta ló ń sọ yín lẹ́nu ṣé àwọn ẹbí ọkọ mi ṣá wá complain fún yín ni ṣá complain ni. i complain àwọn ẹbí ọkọ yín yẹn gangan ló ń fún mi àti mọ́mì ní concern. báwo ni gédé ọlọ́run bẹ́ẹ̀ yẹn ṣe máa fò sọ́lẹ̀ tó máa kú táwọn ẹbí ọkọ yín ò dẹ̀ ní sàn kankan lórí ẹ̀ ah, ah, ẹ̀rù yín bà mí o. <laughs> mami ṣé mo pẹ́ yìí lẹ́fà kí yọ̀mí máa insult mi ṣé mo pẹ́ yìí lẹ́fà kó máa insult mi mi ò like ẹ o ẹ wo tẹ bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ má máa pe yọ̀mí síbẹ̀ mọ́ tí yọ̀mí ò bá ti dìde kúrò lórí ìjókòó mi ò ní sàn kankan mọ́ mi ò ní sọ nǹkan kan mọ́ mi ò dẹ̀ fẹ́ kó lánàá kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ẹni àṣì mi. sọ̀rọ̀ ojú orí là ń sọ ìyá bí òótọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ojú orí lélẹ́yìí. ẹ wo tí ó bá tún ti sọ̀rọ̀ má dìde má má lọ case closed. i'm part of this family mo dẹ̀ ní authority láti dá sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú family i'm not going anywhere so nǹkan tẹ bá fẹ́ sọ sí sí ni kẹ́ sọ. ẹ wo màmí tẹ bá fẹ́ ká continue ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó jẹ́ mi àti nìkan Ekíyọ̀mí jáde. ògbójú ni gbogbo nǹkan tó ń ṣe ògbójú gbogbo àwọn bàtàbàtà tá a sọ sílẹ̀ yìí òun fẹ́ máa lògbójú fẹ́ máa dà láàbùrú ẹ̀ lórí kárẹ̀ là ń sọ fún ẹ̀ wọ́n jẹ́ ìsọ̀ kankan fún ẹ̀ ó lè kọ́ mi sí wàhálà o tó ń ta ṣe ń pariwo lẹ́yìn pé tí wàhálà ẹ̀ bá délẹ̀ kò ní gẹ́ẹ̀tì wọ nìkan mọ́ kí ló dé tó ń ṣagídí náà ṣapa apara àtàsọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe báwo ara wa la jọ sọ abẹ́ tà kó gbọ́ lásìkò o ti gbọ́ nǹkan tí mo sọ fún yẹn tó tó bá délẹ̀ tán kò ní gẹ́ẹ̀tì wọ nìkan o bá dẹ̀ ń gbọ́ ọmọ má pa má pa tó bá ti délẹ̀ tán á di má pa rẹ̀. ṣé wọn pé nísìn àbúrò ò sí láàrin wa mo ti lé ṣó wá rí gẹ́gẹ́ àti ẹ̀ka wá sọ̀rọ̀ ìyá sọmọ kọ́lẹ̀ Elédùmarè kó wá ṣe kẹta láàrin wa tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó so tó ọbẹ̀ fún mi kankan kí ọkọ mi oníyá mi èmi nìkan ni tó bá kó mọ pé mi nìkan ṣoṣo ni mo bí ẹ ni mo dẹ̀ gé ẹ lórí tó níyá mi tó lẹ́yìn ọmọ sí ẹ pẹ́yàn yá ó ti yẹ lápẹ́ mi nìyẹ́ ẹ lóòótọ́ mo fẹ́ kó so tọ̀rọ̀ yìí fún mi torí ó ń jẹ́ bí ìyànú fún mi rẹ̀ kó bó ṣe ń jẹ́ ìyànú fún mi bẹ́ẹ̀ lára àtà náà a máa jẹ́ ìyàlẹ́nu fún wọn ọkọ èkúta èkú kò sí ẹ̀ sí tírèsì sọ̀rọ̀ kankan lára ẹ̀ kò tí ẹ̀ kéèyàn ti ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń dà pé iná tó jó mi yìí ó kọjá agbára mi mi rí rárá bó ti wù kó kéré mọ́ kí ló dé ọkọ mi torí ìgbà tó wà máa fẹ́ra yín mo rí i pé ìfẹ́ tó gbóná ló wà láàrin yín téèyàn bá dẹ̀ lùsì ẹnìkejì èèyàn ó yẹ ká yé rí lára èèyàn wípé ah nǹkan kan jábọ́ lára èèyàn mi ò rí nǹkan tó jábọ́ lára ẹ̀ kí ló dé. mami ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé ẹni tó bá sùn là ń jí a kì í jí àpín ọ̀rọ̀ kò sí nǹkan kan ah, kò sí nǹkan kan tọ́tọ́ kò sí nǹkan kan. ọkọ mi kò sí nǹkan kan ara ah. fún mi sí ẹ o torí mo dẹ̀ mọ̀ pé bébí mi ṣe ń funra ẹ̀ làwọn aráàta náà máa ṣàkíyèsí náà máa funra yìí pé ha nǹkan kan láti wà ń bẹ̀ ẹ́ má wù ọkọ mi ó dàá mo bẹ̀ lẹ́dẹ̀ẹ́ mi ìwọ ṣàlàyé fèmí tó bá yẹ pé téèyàn lè dọ́gbọ́n sí màá lè kọ́ ẹ pé bá ṣe máa ṣe bá ṣe máa gbégbà rè ṣàlàyé fún mi ọkọ mi jọ. ẹ màmí kí nìdí tẹ fi ń fura sí mi torí ọ̀rọ̀ yín ò yé mi. ìfura tẹ̀mí ń fura sí ẹ ní wípé àá. Ah, ah, Ah, ah, obìnrin wo lọkọ ẹ máa kú yàtọ̀ sí pé rírù èèyàn á tún rí wípé ah, ìbànújẹ́ gborí ọkàn ẹ̀ wo ìrítẹ̀mí rí ẹbí ẹni pé inú ẹ̀ ń dùn bọ́kọ̀ ẹ̀ ṣe kú ni ah, kọ́kọ́ èèyàn kú kó má tiẹ̀ sí lára èèyàn pé wà á tún wọṣọ wà á múra wà á jẹ kí ló dé. ẹ wò màmí the way bí everybody ṣe máa ń react to situations ó differ eh, tí nǹkan bá ṣe yín ó different bí tí nǹkan bá ṣe mí bóyá bọ́lá ń ṣe dá èmi nìyẹn ẹ wo ẹ wo mami. ọlọ́run dẹ́ ipò kò dájú ni. ẹ wo mami kò sí nǹkan kan kò sí nǹkan kan náà hmm. wọ̀nyí. kò sí nǹkan kan ah, ah. ṣé wọn pé mo pè é ń kọ̀kọ̀ mo pè é ń bàbá ọlọ́run dẹ́ ṣìkẹ́tẹ̀ èmi àti ẹ torí tó bá délẹ̀ tán mo mọ̀ pé èmi náà ló máa padà wàá bá o. ẹ ṣàgbéjẹ mọ́ wọn. tí wọn lábẹ́ bá délẹ̀ ní sí nǹkan sẹ́ẹ̀ trust mi ni. Ah àwọn ń sáré ayé yòó bẹ́ẹ̀ ayé ń sá fún wa ni. bó kọ́rọ̀ jọ tó fọlẹ̀ burú kọ́rọ̀ jọ. wo òyìnbó ta sọ tó ṣe ká sọ yorùbá ah, ah. ṣé mi gbọ́ yorùbá là á ó da bẹ́ẹ̀. yorùbá ni mí jẹ́ ká sọ yorùbá mú àdé tẹ́lẹ̀ tán. ẹ dani ó mà lọ́rọ̀ kan tí mo fẹ́ fi lò ẹ́. ah really kí mo ń gbọ́. ń gbọ́ ṣé ó kọ dandan kí obìnrin bímọ fọkùnrin kọkùnrin náà tó lè ralé fún kó tó lè ṣòun ńláńlá fún. ó pọn dandan kí n má tán ẹ imagine kí ọkùnrin ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ fóbìnrin at the end of the day kí obìnrin wa sá lọ kó já jùlẹ̀ what will be his gain. ṣé ó ní ọkùnrin kan tó wà lamẹ́ríkà tó ní kí n bá òun gba ilé ní banana island àbí ní lẹ́kí wípé àwọn fẹ́ rà fún girlfriend àwọn tí kò tíì bímọ fún wọn èmi náà sọ fún wọn mo dẹ̀ sọ fún wọn mo ní ẹni tí ò tíì bímọ fún yín lẹ́fẹ̀ẹ́ ra ilé fún ẹ mọ̀ kó má wà tàbí pé mo selfish mo ṣe ní kí n fọ̀rọ̀ náà lò ẹ́ kó má dà ìwọ tó jọkùnrin wà tú wà tú lè enlighten mi ah, mọ́. Ah, mistake ńlá ni ọkọ fẹ́ ṣe o hmm. ṣó wàá ṣọ́ pé obìnrin yẹn tó fẹ́ ra nǹkan fún ṣó tó love wọn hmm. tó bá fún wọn lẹ̀ lọ́la nǹkan what to be his gain. hello Bimbo Okay, ó ti wà lárànd jókòó sí sitting room My bá yín sìn yeah uh, lawyer daddy log gbé documents one since mo fẹ́ sign I'll be back in the jiffy okay. I'll be back. Oh, ọwọ́ bọ̀bọ́ yóò ní gbójú Who ó dà kó fẹ́ Who ó dẹ̀ máa stubborn rọjò tó fọnẹ burúkọ rọjò bẹ́ẹ̀ bá gà á lábà lálálà ó fi yín wé. Ah, ọ̀kadì mò ń gbọ́. ọyọ ọ̀kadì kò burú kò burú èèmọ̀ retí rẹ o má jọ pẹ́jù o ọ̀kadì o ọ̀kadì o ọ̀kadì ọmọ rẹ bí yan ah, ọmọ dáadáa lọmọdé yìí òfin yín wé bẹ́ẹ̀ bá gà làbà lálàlà òfin yín wé bẹ́ẹ̀ dá ò ká dára yóò gbà kódóró. kí ló dé èèyàn kí n charge fóònù mo charge fóònù mi ni alikẹyẹ disturb mi mo wà ókè wo mo wà ókè tó bá yà máa yọjú sí i yẹn yẹ pè mí pa ṣọmọdé ni mí ni mo wà ókè i'm fine ẹ mo wà wọ́n fi mí lè jàre ó dàbọ̀. Ah. ẹ káàbọ̀. ọlájídé tí mo fẹ́ ṣe àwọn ẹbí fún ṣé kò ìdéyìn. a ah, kò tí ì dé o àmọ́ mo ti bá yín lọ ewé tẹ́sán pé ẹ fẹ́ lò fún wọn mo ti bá yín lọ sínú ilé bí wọ́n ń pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ ìǹtọ̀sẹ̀ lọ́nà ìwọ náà tí mo ṣe díẹ̀ díẹ̀. ẹ wo gbogbo ẹ̀yìn ló ń wo mí ṣé gbogbo bàdíbà gbogbo ẹ̀ ló ń wo mí bí n ṣe ń lọ ewé yẹn. ibi èyí báyìí. bẹ́ẹ̀ ni. ṣé kò mọ rẹ o. àwọn ọ̀rẹ́ mi o òye ń kọ́ mi ah. mo ń tutọ́ hmm. àyà gan ń rìn mí. Hmm. bí irun bá kún táṣọ bá sì ti ya àpẹẹrẹ gbèrè bẹ̀rẹ̀ nù àpẹẹrẹ pé òun ṣẹ̀ṣẹ̀ dùn sí ọ̀la òun lè tọ́ òun tó kù ní pé kọ́ wa máa ṣe wàhálà mọ́ àyà mi dákun wọ́n sì yọnu gbogbo nǹkan bá fẹ́ ṣe mí mọ̀ bọ́ sí bọ́ fẹ́ fọṣọ ni bọ́ fẹ́ fàwọ̀ ni bọ́ fẹ́ tẹ́bẹ́ẹ̀dì ni kọ́ wa wọlé báyìí kí n bọ̀ fọwọ́ ra gbogbo ẹ̀. ẹ bá fọwọ́ ra ẹ ṣe ẹ ṣe bàbá ẹ ṣe. látọjọ́ tó ti kúrò lọ́dọ̀ wa ọ̀dọ̀ ẹ ló sọ fún mi pé òun ń bọ̀ mo dẹ̀ ti ń pè láti gbà yẹn bí sóyè ò gbé aago bóyin kó tí wọ́n tún wá ń sọ fún mi ń sìn pé kò sí lọ́dọ̀ ẹ̀ tóbi ó ti fẹ́ máa dẹ́rù bà mí díẹ̀díẹ̀ o. ẹ̀rù ń bè mí náà i'm also scared lóòótọ́ ló wá sọ́dọ̀ mi ìjọ thursday ló dágbére pé ń lọ sọ́dọ̀ yín ah. since then mo ti ń pe nọ́mbà ẹ̀ kò gbé kọ́. Ah. Ah. ibo ni bí sóyè wa fẹ́ wà. mi ò mọ o cause mo ti pe mom si e náà mọ̀mísí ẹ̀ e náà sọ pé àwọn ògbúrò ẹ̀ mi ó dàbí pé mo máa ní láti tún pé àwọn ọ̀rẹ́ wa mi. please please you have to do that. Bísóyòdè kì í ṣọmọ bẹ́ẹ̀ kó rin ní rí bẹ́ẹ̀ yẹn ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn tó bá jẹ́ pé wọ́n ló kọ́kọ́ gbúrò jọ pè mí kọkàn wa lè balẹ̀ tó bá dìjẹ́ pé àwa náà la kọ́kọ́ gbúrẹ̀ definitely I'll call you. kò sí wàhálà no problem. o ṣe gan ni jẹ́ kí n máa lọ́nsìn kí n lè tètè mọ bá ṣe fẹ́ ṣe. all right go take care ara ẹ thanks a lot. à ń sáré ayé yìí o a ò lè bá a fẹ́ kọjú tó olúwa ọ̀ràn bẹ́ẹ̀ kò dáa à ń gbogbo bá ti fẹ́ a ò fúnra ó olóyún ìrìn lọ́sàn-án gan-an tèmi yé mi bí mo ṣe ní o máa fìdí mọ́lé. ewo kí n tiẹ̀ máa mẹsẹ̀ lẹ́kọ̀ọ̀kan hmm. àbí ẹ kí n máa hmm. fi yẹn ṣe exercise. ọ̀dà wọ́n bá dìrọ̀lẹ́ èmi rẹ̀ ó lọ sóko àwò afẹ́ lọ rèé ṣètùtù ọjà abọ́lọ́mọ pé àjọlọ àjọlọ ìyún gan-an. Eh! <laughs> ah Bísóyè n bá ń wò ọba ń sì lọ ọmọ dá mi lọ́rùn ẹwà rẹ̀ gan ni bí mo bá jáde gan ọkàn mi yìí sí ń ta inú ilé lọkàn mi ó wá àbí bóòdù ti ń ṣèwọ. owó mi ò tiẹ̀ mọ bí ṣe ń ṣe mí mi ò tiẹ̀ mọ bó ṣe ń ṣe ẹ̀yìn rẹ̀ mi ò mọ bó ṣe ń ṣe mi rárá. ẹ ọ mi ṣùgbọ́n mi mọ bó ti ń ṣe mí sí ọ ẹ yé mi dáadáa. ọkọ mi hmm? mo fẹ́ fẹ́ kọ̀ mu. ẹ fẹ́ fẹ́ kọ̀ mu ẹ ń lọ rí bẹ́ẹ̀ ọ̀rá wa nísìnyí àmọ́ bí n bá dé o n fi ẹ̀bù kan sí nǹkan tó gbẹ̀yìn náà lura. ẹ bá ń bú sí ẹ máa mú ẹ ṣe. ẹ káre ẹ káre ẹ káre ẹ káre àjọ nira wa ni èmi rẹ jọ nira wa ni. ẹ ọ̀dà ọ̀dà ọ̀dà. Ọlọ́run bá wa sọ fáwọn boys ẹ̀ yẹn náà àwọn boys tó máa ń wà ní club káàkiri bá wa sọ fún wọn ẹ gbogbo clubs tá a mọ̀ pátápátá láti tọ́ tá a rí ẹ náà ìkẹta wáyé náà ní bí sóyè àárí akíkú kí ló tó ń sọ̀rọ̀ bá ikú tún picture send ó mọ mi lò tí mo ti send pictures ẹ lórí whatsapp ẹ ni ah ooo òdẹjọ torí olóòdẹ ràn wá lọ́wọ́ náà ẹ́ ó dà mo ti gbọ́ màá sẹ́ǹdẹ̀ ṣùgbọ́n ó dà ókè ó ṣe ah, màá rógo báyìí o ah, ọwọ́ bọ̀bọ́ ìtẹ̀sùn mi o ó máa gbọ́n tí icon sọ ni ó ní láti máa ní kémi two pictures send picture tí mo ti send láì mọ iye ìgbà sórí whatsapp ẹ can you just imagine hmm. ẹ ah in fact ó sún mi o ẹ ó dẹ̀ ní ó lọ sọ́dọ̀ new catch ẹ̀ tí ó fi ń ṣe boyfriend ni. of course mo ti lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn ìgbà tí mo débẹ̀ bọ̀bọ̀ yẹn ni kó ti kúrò lọ́dọ̀ òun náà ó sọ pé òun bọ̀wọ̀ bá wa méjèèjì ni ah. in short bọ̀bọ̀ yẹn ti pè mí tó four times lẹ́nìí. àmàdé wa dáràn báyìí o àmàdé wa rógo kí ni gbogbo ilé ìkan pàápàá ẹ ṣé ká ní bó ṣe dàgbà tó yẹ géńté obìnrin bẹ́ẹ̀ yẹn àgbàlagbà bẹ́ẹ̀ ṣé ká ló sọnù ni. ṣọmọ the funniest thing à ń pè Bísóyè kọ́ọ̀lẹ̀ ń wọlé fóònù ẹ̀ ń ring ó dẹ̀ ignore calls wa ṣe bó máa rí miss calls ó yẹ kó lè pè wá padà náà. ó tó máa tẹ̀ ni o. tó bá lè jẹ́ pé àṣẹ ṣe bá sọ. i dey so because a pè láti àárọ̀ ṣùlẹ̀ fóònù yẹn máa rí nǹkan ní gbẹdẹ́gbẹ́ rí orí bíi charge fóònù ẹ̀ fóònù ẹ̀ wà on. ṣòro èmi ò mọ ṣé mi ti lè ṣe sí o aṣáde lè máa wò báyà bí kí la fẹ́ ṣe báyà bí kí ni gbogbo wàhálà ibà ẹ̀sìn like i don't even understand. kí ló ti kú kí ni ká tún ṣe ah. ṣàfẹ́ para wa ni. babe èmi ò bá dá lábàá pé kí a lọ ṣàyẹ̀wò lọ́dọ̀ bàbá bàbá lè tọ́ wa sọ́nà That's a very good point. mi ṣe léyìí o mo ṣe ẹni wo bẹ́gbẹ́ rẹ̀ ti là á sáré kú bẹ́ẹ̀ ni. Olódùmarè ló lọ́rùn Ifá ló nílé ayé o Olódùmarè ló lọ́rùn ònìyàn gbọ́dọ̀ lágọ̀jù mú ọ̀fojú dìfá ọ̀fojú dìfá ìfá lóró <laughs> nílé ayé eh, eh, eh, olódùmarè ló lọ́rùn ìfá lóró nílé ayé olódùmarè ló lọ́rùn oníyàgọ̀lá àgọ́jù. Bisoyi so ibi ló wà so ibi ló wà látọjọ́ ọjọ́ joy. Eh, ibi ló wà ibi oh. ló wà. Bísóyè kí ló ń ṣe ń bí báyìí àti pé ta ló lóyún inú ẹ. Ah, irú ìbéèrè rádaràda wo nìyẹn mo bá mi nínú ilé ọkọ mi pẹ̀lú lóyún òun béèrè lọ́ọ̀ pé ta ló lóyún. Eh, ibo ni ilé ọkọ ẹ ah, ah. wo repeat it rewind ló ń jẹ́ bẹ́ẹ̀ jọ ibo ni ilé ọkọ ẹ. irú wa mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ wo nù ibi náà nílé ọkọ rẹ̀ èmi lọkọ rẹ̀. Eh, èmi àmọ́ bàbá nǹkan tẹ́ ṣe ò dáa nǹkan tẹ́ ṣe ò dáa o ẹ dẹ̀ mọ̀ wípé ẹ̀yin la gbẹ́kẹ̀lé eléyìí tẹ́ ṣe yóò dáa kó dáa. ẹ dákun ewu mo ṣe tí ò dáa ó nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ bímọ fún mi wẹ́rẹ́wẹ́rẹ́ ó kéré pọ̀ yóò bímọ seventeen. Ah! ibi ah. mẹ́rìnlá gbogbo àwọn ọkùnrin mi ò fẹ́ kọ́kọ́ fa àwọn obìnrin wọn wá kọ́ṣù. bísọ̀yè ah. <laughs> tí ẹ ti wá báyìí báyìí. mo. ẹ tiẹ̀ bá èmi ni tiẹ̀ tó bá èmi èmi ni tiẹ̀ tó bá. ẹ dákun ẹ dákun ẹ dákun ṣé ajá afọ yín fẹ́ gbéra kẹ mọ lónìí àbí kí ti yan báyìí. ẹ ẹ ti dé ẹ wò ó ẹ dákun ọba ẹ lọ́rùn. bá fi ìfẹ́ báyìí. ọmọ mi gbọ́dọ̀ kọ́ fún mi. àgbàkadàrà ó mẹ́. ṣebí wa àti ìyá rẹ mo ní kẹ́ ẹ bá dúró tìyàwó mi lọ́sibítù kẹ́mi máa ṣètò abíwẹ́rẹ́ nù lé kí ló tún wá ṣe. ẹ ẹ àdúró tí wọn náà ni. ṣé o ti bímọ. wọn ti bímọ. ẹ yọ kójú rẹ wálẹ̀ o tún fajúro ẹ àti gbóhùn ìyá àti gbóhùn ọmọ ìdùnnú ló yẹ kó jẹ́. ẹ bàbá bí àwọn ṣe bímọ tán ọmọ yẹn padà ni o. Ah! ọmọ padà ó padà ni padà bó o ní ọmọ awọ gbọ́dọ̀ padà ah, ah, kí ló wá mú mi lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ eh, ìwọ ni eh, kí ló wá ṣekú pa bó ló ti ṣẹlẹ̀ eh, kí ló ṣẹlẹ̀ gan-an ọmọ awọ gbọ́dọ̀ kú ló dùn fẹ́. ẹ pẹ̀lẹ́ ẹ wo bàbá ẹmi wo wọn kàn ní kí n wá jíṣẹ́ fún yín ni ṣe ti gbọ́ ṣe pẹ̀lẹ́. Ah, padà ní sèmi lẹ́gbẹ̀ẹ́ yìí lórí kí ló wá ṣẹlẹ̀ yìí tí mo sì ń ṣètò fọmọbìnrin Bísóyè yìí wípé tó bá bímọ tán tó bá fojú kẹ̀jẹ̀ kójú rẹ̀ má lọ rè ká kójú rẹ̀ má lọ rè là kó má ló ń fẹ́ fèmí lẹ̀ lọ tí mo ní tó máa tún pètò èèyàn. ẹni tí ò bá fẹ́ ká ṣòun dàkísà kò ní bá já ṣeré gèlè mo dẹ̀ pé ẹ́ kọ̀kọ̀ mo pè ọmọ yìí ní bàbá mo pè mo forúkọ lọ́wọ́n ọba bẹ̀ẹ́ mo pè gẹ́gẹ́ bí abiyamọ mo ní ọkọ mi kí ló ń ṣe nǹkan kan wò ló ń ṣe ní ìkọ̀kọ̀ ó ní alákòóso nǹkan kan ó ṣe kankan ó ẹ kí lèmi ń rò ẹ wo owó ọmọ kan tẹ̀mí ń rò sí ẹ òun kọ́ ló nílẹ̀ báyìí sìn kò ṣe títí babaláwo fi oògùn ó fi fẹ́ ẹ ó wá bímọ fún ọmọ náà dà ọmọ ti kú babaláwo náà wá dà sí ó ti fò sánlẹ̀ àwí ìgbọ́ àfọ̀gbà ló máa ń mú ní kàbáwọ̀ bá tó kìbẹ̀ ni ṣé òwà kìkàbáwọ̀ bẹnu báyìí ṣọlọ́jọ́ ayé àbò rí ojú gbà mí ti fún ẹ wà láà ọmọ àlè ní ẹ̀kọ́ ṣèmi mo bí ọmọ àlè ọmọ jàti jàti rédèrèdè jẹ ọmọ ọbànújẹ́. ẹ jẹ́ jẹ́ a máa dúpẹ́ fọlọ́run tọrọ wọn ò já síbi tí táwọn tó kù wọn já sí ẹ bá mi dáríjì wọn nítorí pé tó tó ṣe bí òwe o tínú bá ń bí bàbá ọmọ tó wá bínú tó gbọmọ tó jù sínú náà. tínú ẹ bá rọ nǹkan tó wá ní kò padà lọ gbọmọ ọmọ náà jẹ ẹpọ máa ti dúná á ti kó ewu ẹ ṣáà mi dáríjì wọ́n ẹ fọwọ́ fún ọmọra. Mami. yẹn a sọ pé tìbí tó yẹ ìbà dí tẹ ìwà gángan tí bàbá wa báyìí ìwà tí bàbá wa ìyẹn. jẹ́ ká padà lọ sí ọ̀dọ̀ bàbá o. ká fi tara gbá ìwà là ń wá ká múra gbà ká fi tara gbà ìgbà là ń wá ká múra gbàràgbà tàkúta ìwà náà là ń wá ìwà ni ó kù wá kù tó bá di nígbẹ̀yìn torí tí purọ́purọ́ bá kú a kú sígbó iná tí ṣìkàṣìkà bá kú a kó sọ́dọ̀ òun ṣòtítọ́ ṣòtítọ́ nìkan ni ó kó sínú pósí idẹ tí ó sì fi aṣọ àrán bora ẹ̀dá tí ò bá gba kádàrá á gba kodoro ẹ má jẹ́ ká fi ọ̀nà ìbúrú wá owó. torí ilé tí a bá fi tọ́mọ ìrì ni ó wò ó. Kadara o, mẹ́ ń gba kádàrá eh. àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ó sóhun tá a ṣe tó mẹ́ bá a ti ń bọ̀ wáyọ̀ pé àyànpín oníkálukú ọ̀tẹ̀. adélé ayé yìí adélé ayé yìí adélé ayé náà ojú kan bó bó wa kàdàrà mi mo ti gbà fún kàdàrà ìṣẹ̀dá mi máa bá mi rìnrìn àjò. agbọ́n bí ayé mo ti rí i ọ̀mọ̀ràn bí ifá òkú sí bó bá mọ́.